الرحمن الرحيم أفعني باب في مسائل من الثور àlàyé nípa àwọn báàmù tó ràyé fún wa nípa àwọn ẹ̀kọ́ tuntun máàwẹ̀ àdìsí 1242 ọ̀nà abiyarú rẹ̀ radiyallahu anhu àni nàbí sallallahu alaihi wasallam kọ́ọ̀lù ń gbádọ̀ sí ní abiyarú radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́rọ̀ báyìí pé ìlà nọ́síyà àhàdókùn fa akàlẹ̀ ẹni bá ń gbàwẹ̀ ní tó wá gbàgbé tó bá jẹun àwòṣẹ́ rí bá abọ́mumi fọlé ọlọ́run fún ní sùúrù báàbù yẹn bákan náà ni ó rí hmm. alágbèmọ̀ ni باب في مسائل من الصوم باب وما يكتس ما آوي 1242 عن أبي هريرة رضي الله عنه انبر سيدنا أبي هريرة علم كبار جنسي عن النبي صلى الله عليه وسلم قال في وجه شلون إكي الله الله الله الله كما بصبعي

1243 وأن لقيت ابن سبرة رضي الله عنه قلت يا رسول الله أخبرني عن الوضوء عن الوضوء انقضى لقيت أما سبرة oni mo bo je ko hadi zamne fumi yeru bula ti salwala bula ti mo qala asbiqu wudu mo fara fara bala salwala كما ببوريك إليك على عزمك وخلل بين وخلل بين أصابع قدر يهما كردادا قفوا يهما كردادا وبالغ في الانشاق انتشاق قل فبسم الله كما قف بسم الله إلا أن تكون صائما أفجب أن بار لكم ثم أن بار لكم بسم الله كما دي قاعد يمول بسم الله رواه أبو داود إمام أبو داود لبعض سواه وكان حديث حسن الصحيح وترمذي إمام الترمذي وكان حديث حسن الصحيح وده لا تدفت لني وأنت أمام 244 وعن عائشة رضي الله عنها أم المواسيد عائشة رضي الله عنها وأم سلمة رضي الله عنها أتي أم سلمة رضي الله عنها قال سسبان كان الرسول صلى الله عليه وسلم يدركه الفجر وهو جنب من أهله ثم يغتسل ويصوم متفق عليه بعد ما سيدة عائشة رضي الله عنها قال سسبان كان الرسول صلى الله عليه وسلم يدركه الفجر الفجر يجب النبي صلى الله عليه وسلم وهو جنب لولا الجنب على من أهله ببصمة وياويه ثم يغتسل لنا يقبطر الجبال يتوان يعرى لويه wọ́n yọ sún nínú ọba rẹ̀ náà ìwé ìgbà tí wá tí ẹ̀wọ̀n jẹ́lẹ́bà lọ bẹ̀rẹ̀ àwẹ̀ kò bá àwẹ̀ yẹn jẹ́ náà muttafaq alayhi 1245 وعن عائشة رضي الله عنها وأم سلمة رضي الله عنهما عمر بن وسيد عائشة علم ما وأم سلمة رضي قالت أمير سبايك كان رسول الله يسبح جنبا من غير علم

oṣù àkọ́kọ́ ní islam ni wọ ṣàbán àtàwẹ́ oṣù ṣàbán wọ aṣòro harum àtàwọn oṣù ọwọ̀ yàrin rajab zulukada zulhijja àti muharram وعن أبي رد رضي الله عنه قال قال رسول أفضل الصيام بعد رمضان شهر الله محرم tó lọ́lájù nínú àwọn oṣù ààwẹ̀ lẹ́yìn oṣù Ramadan náà ni ààwẹ̀ oṣù ọlọ́run tí jẹ́ Muharram wa afdal salat ba'da farida salatul layl lẹ́yìn irun ọ̀ràn irun tó ní lọ́lájù náà Muslim ime Muslim wa àwọn tẹ́kìkì sọ pé ọ̀rọ̀ tí wọ́n ní yóò fẹ́ da àgbóyà àwọn èèyàn rúgbà mi nígbàtí a sáà sọ̀rọ̀ pé àwọn oṣù ọ̀wọ̀ nígbàtí a ń aka oṣù rọ́jàbọ̀ nìkan àwọn abẹ́bẹ̀sì ní àwẹ̀ rọ́jàbọ̀ bá mu ẹwà rí pé nínú ọ̀rọ̀ rẹ̀ nínú tẹ́sì àdìsẹ̀ kò sọ̀rọ̀ rọ́jàbọ̀ ó di nùbọ́rọ̀ mi ẹyẹ yìí wọn náà àìsí ara bìí sódì máa kàwọn tọ́pìkì látàn láì jẹ́ yẹ yóò wà kárí dẹ̀ ó di one thousand two hundred and forty seven wọn àná àìsí ara bìí ọlọ́ àná kára lámìẹ́kùn يرجو عباني ما هو انه وصوا من اشكر الغرم او وصوا اون بيجي على زوجي اكو وصوا ني راجع ابنا او دي اون عائشة رضي الله حديث من بوا تطلب اي اكون كما سو بعديتي عن عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من الشهر اكثر من شعبان فإنه كان يصوم شعبان كله بكله بعد مواسيد عائشة رضي الله عنها قال النبي وجند ما أقبع ويسكن تقبع جوس شعبان له dájúdájú ima fẹ́ gbàtán àbí yóò ma gbàǹgbà mi ìjà gbàtán fèrèwà àti nínú ọgbà mi fi ń ti tẹ̀kìyìdì gbàtán rẹ̀ kààrà yẹ sómù ṣàbán ilẹ̀ àkọlé ìlà ima gbàrọ̀ ọsù ramadan àfi díẹ̀ ní ìgbà mẹ́ ṣàbán àfọ́n àfi díẹ̀ ní ìgbà bẹ̀ muttafaqun alayhi naam one thousand two hundred forty eight مجيبة عن أبيها عن أمها أنه أتى رسول الله صلى الله عليه وسلم أتي بموابة الشيطان صلى الله عليه وسلم ثم امتلك بعد ثم أتاه بعد سنة لين قد عطى علي دكا وقد عبر بالسلم قد تغيرت حاله استسيديته ويحته في يوسيره فقال يا رسول الله أمنا نقول جلوبا أما تعريف أما أما تعرفني أو آه، يا نبي ممني يا نبي ممني قال ومن أنت أنا تاني أنا قال أنا بهيلي من بهيلي من بهيلي تعبي الذي جيتك أم الأول ما عبد حقوق قال فما غيرك كم كنت تسجل باي قال كنت حسن الحيها oya oh, is báyìí lọ you are very nice boy oya is báyìí lọ kààlà máa akaltu ta'aman mundu faraktuka illa billahi mo ti kó lè àwẹ̀ nínú gbà ìjẹ olóúnjẹ oúnjẹ ọ̀sán àfi lálẹ́ mi ò jẹ oúnjẹ máa fi alẹ́ nínú mọ́ ẹjọ́ mo ni kààlà rasulun azabta nafsak ó fi yà jẹrẹ fi yà jẹrẹ ثم قال صم شر صبر ما gbà wẹ̀ ní oṣù sùúrù ay oṣù Ramadan yẹn ويوما من كل شيء كل ما بقى جوكا بموسوس جوكا تتوي بس ولا كاكا يا ابن ها ويوما ينام نكرا يوما من كل عليكم بقى جوكا جوكا كوسو يومين يوما ها افا ثاني انتو جاو ويوما من كل شيء ايوا افا افا يا اخي يا اخي مو قام بك nínú fíkìrì hadith ló àgbóyà hadith kọ́ máa gbà àwọn ẹjọ́ kan yẹn láàrin tó lẹ́ra wọn yẹn mọ́ ti lọ́la tó wà lọ́nu ó di bó ṣe rí nìyẹn ó di kí ló mọ̀ bẹ̀rù àwẹ̀ tó yẹ ní ìlú dáàmà ọmọ bẹ̀rù àwẹ̀ ń tiẹ̀ ó di ọ̀rọ̀ lẹ́bì àbẹ̀rọ̀ lẹ́bì kọ́ra gbanú súnmṣẹ́rù sọ́sọ́bọ̀rọ̀ gba àwẹ̀ oṣù ọwọ́ oṣù sùúrù ayé oṣù Ramadan ويوما من كل شيء عبد جوكا كبري نبو سوسو قال زدني اريد ان اقول مفكر اسباف اتلقوا فمي قال فان لي فان بي قوه الملغبره قال صم يومي لما بدلي قال ثم قال زدني زدني قال صم ثلاثه ايام ما بعد متع نعم نبو سوسو قال زدني قال سمي هرم ما باويس وهو قف ما فيله قولي ثم من ثم سم هرم ما باويس وهو وتركوا فيله ثم سم من الهرم قف ما باويس وهو ولا يقوا فيله قال بأصابعها ثلاثة أصمت عليه أجمت عليه بأعصابه بلام وثلاثة فدمها ثم عرقلها يلقى قبا يلقى قبا قبا يكوصله جبت عكوصله ثم أرسلها علينا يتتقى رواه أبو داود أني والشال الصبر أسوة أصل سوره رمضان أسوة رمضان جل أدي يوع ومضى أسرع يوع سيقع بيسي جنان حديثي يتبعه حديث كريم 414 ọdún ẹgbẹ̀gbẹ̀ àti ìsọ̀lẹ̀mù ìgbẹ̀mẹ́wà ọdún ìbẹ̀yẹ وإن أخرجه أبو داود وابن مجا والنسائي في كبرى وسند حديث ضعيف أو عبد هنا ودي أبدالي تقول سبعي عصار ودي أو عبدالي سبعي مهبي وسند ضعيف في ذلك تقول إذ دعوة سوى وولي بتعنقان àdísọ̀ lórí ó di yíwa olùmọ́sá fúrọ̀ yíwa ọwà mìí náà ọ̀tọ̀ ìjọ wà mẹ́rin pé tún ní moharam ayé ní horum àti horum wàyíyà sáàrì láàrin Àwọn oṣù tó ń gbà ní tó ṣe tán. èmi àkójọ pé mo ti pè é lẹ́ẹ̀kan fún yín àfa mi pé àwọn oṣù ọ̀wọ̀ ni muharram rajab zulukala àti zulhijja. ọ̀nà ni na sọ fún yín pé haram hurumu yẹn fún yín ni oye ń túmọ̀ hurumu yẹn gan sẹ́ àdìsí yẹn gan wà lẹ́fẹ̀ẹ́ ó di yẹn bó ti wa. باب فضل الصوم وغيره في أشر الأو... في عشر الأو... أول من ذي الحجة باب كي باوي أبي شيرمي في أشر الأول موابر إنه ذو الحجة أستاب سنه عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام كسيان وجوكا العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام طبعا نفسي سيري وجوه له يعني أيام عشر أني أمامي أو جمعة قالوا يا رسول الله أما ثابت قوة شلوضة ولو جهاد في سبيل الله قل أبقى جهاد يمسجون شلوضة قال ولا جهاد في سبيل الله ní kọ́dá kò bá ti jihadi yẹn sọ́jọ́ nùbà ilẹ̀ arọ́jùmọ̀ ọ̀kára jẹ́ abinú sílẹ̀ àwọn ìjọ jáde pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ wọ́n máa lè àti dúkìá rẹ̀ wọ́n làm yẹ́rù jẹ́ èmi ní záàlì kàbí ṣe tó ń pẹ̀lú dúkìá rẹ̀ gẹ́tẹ́ yàtì ọgbẹ́ sí lọ sójú ogun ogun oúnjẹ lọ mú lọ́wọ́ máa lọ rẹ̀ wọ́n ti wá lọ wọ́n pa òun gan wọ́n tún pẹ́ sí rẹ̀ ẹni tó lè láàdá tó bá ṣiṣẹ́ rí láàrin jùmẹ̀wàá jẹ̀rẹ̀ jùmẹ̀wàá kìnnì àwọn mímọ́ àkókò yà wẹ̀

lọ́fàá táwọn afá fífi fanfà láàrin ara wọn péjú mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijjá yìí àti mẹ́wàá gbẹ̀yìn ramadan olójúra wọn lọ orin mẹ́wàá gbẹ̀yìn ramadan ní àríbẹ̀ ni wọ́n wọn akọkùnrin péjú mẹ́wàá ọ̀sán rẹ̀ ní orí ọ̀sán mẹ́wàá ramadan lọ amóoru ramadan olú ní orí jimẹ òru mẹwàá zulhijja lọ bẹ́ẹ̀ kọ́nà fi òru zulhijja gbọ́ra pé wal fajr wa layalin ashr wọ́n mú fi àfijì gbọ́ra àtàwọn òru mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja àwọn ìpàtí ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja fi lọ́gbọ́n mi kò ní iná àárín ọjọ́ ẹ̀ ní ọjọ́ àràfà zulhijja láàrin ọjọ́ ẹ̀ ní ọjọ́ àràfà ọ̀tún ti jimẹ́wàá òru ti Ramadan láàrin òru ní lẹ́lẹ́tò kọ́dà òye lófìlọ́lá ju òru zulhijja lọ láàrin ìjọ ẹ̀wọ̀n ẹ̀yìn ọjọ́ àràfà lófìlọ́lá ju àwọn ọjọ́ tolójọ́ àràfà yẹn kò sí ọjọ́ tí inú ìṣètò ọmọ abájẹ́ tójọ́ yẹn inú ìṣètò ọmọ abájẹ́ gẹ́gẹ́ àràfà yóò máa bu ẹ̀fẹ̀ sórí ni yóò máa ṣẹ́pẹ̀lẹ̀ rẹ̀ yóò ní à ah, ọmọ sórí ibú ọmọ ádámà tó ń mú sẹ́rẹ̀ ọba

káwọn àwọn ènìyàn lẹ́bí gbára lé ọgbà lórí wa gborí ràǹkúnmí ẹ̀ ọwá mú lónù ọwá mú ọdí kálẹ̀ bàbá pé wọ́n bá ààrẹ ní àràfà ọwá alùpùpù sẹ́lẹ̀m tó lọ. ní àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀dùnúbíjà hmm. ẹni àwọn ọlọ́run anábì ọ̀sán káwẹ̀ àti oṣù olóore ní gbogbo oṣù olóore wàwẹ̀ náà wà nínú. ní oṣù àyẹ̀bẹ̀ mi ọkọ̀ wa ń jẹ́ dé mẹ́wàá. ẹ̀ẹ́dógójọ́ alápọ̀júwe káàjú àràfọ́jọ́ kí ẹ̀ gbà wẹ̀nyọ́ yẹn àmọ́ jọ fún tó bá tó bá wà nílé yẹn tó bá alárafọ́jọ́ nígbà wẹ̀ lẹ́yìn náà tó wà kẹwàá ọjọ́ ìjọkẹ̀ wáyẹ̀ kò sí sí orí tó tó kéèyàn ju ẹran lọ ìjọkẹ̀ wáyẹ̀ àjọ èrè kò sí sí orí tó tó kéèyàn ju ẹran lọ tí wọ́n sì lówó lọ́wọ́ ẹran tó bá tóbi lè yẹn máa dú anábì ní àwọn sábẹ́ ní anábì pa ọ́ lọ́sẹ̀ anábà afmanu ma afmanu ma najid ó ní anábàtà káwé tó bá dé àdúgbò àsọ wa an nafza kada du asma ne tuwa wọ́n jù ní ẹran tó bá wọn tó ẹ̀bá wọn gan 200,000 150,000 yankan gbogbo ṣe islam náà ìtẹ́kọ̀ọ́yà àbákà ni ọ̀tẹ́kùnlá mọ̀sátátùn náà ni ó di wọ́n rí kúrú sẹ́ràn tìlá àwọn ẹgbẹ́ kò sí sí olórí tó sórí àpòjọ ọ̀rọ̀ ìrìn àjò àbí ẹ bá lọ sí àìsọ ẹ pé nínú tó ń ti sábà pẹ̀lú nínú sí olórí mi lákàwọn kan lọ má bẹ̀rẹ̀ àjò. àwọn ọ̀sán mọ́tò báyìí. ṣé kò sọ pẹ̀lú àwẹ̀ àwẹ̀ ní sí olórí tó mọ̀ ní kọ̀ ọ̀rọ̀ ní àwọn ọjọ́ mẹ́wàá yìí bẹ́ẹ̀ kókò níbẹ̀ ló kó tìmọ̀ kó níbẹ̀ ló jẹ́ àpòṣe tí ó sì tó pọ̀ wá fi àwọn tó yẹ kó gbà rẹ̀ ó ní lára àmọ́ ó sì ń dàrọ tí ó ṣe mélòó àrùn ìṣẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni sẹ́yìn tí wàá ti yíwọ́ tí wàá ti yíwọ́ níta sọ pé kì í ṣiṣẹ́ ni kéèyàn gbà lórí ìrìn àjò arákùnrin kan gbà àwùjọ lórí ìrìn àjò ọwọ́ ayé lọ́wọ́ wọ́n á ń bubi sí làwọn afẹ́lá nígbà kí ló ṣe wọ́n ló gbà wọ́n bí ni lẹ́sà bẹ́ẹ̀rẹ̀ àtìsáwọ̀ fi sáfà kí ló ṣe ni kéèyàn máa gbà lórí ìrìn àjò gbà àwẹ̀ kò sáàbùrú mẹ́kọ̀ gbáwẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọjọ́ pé wà lè yíwọ́ òjò yìí àwẹ́ lágbára fa tẹ̀wọ̀n. àwọn ọjọ́ àràfà tí ó pẹ̀ sí ọdún tí ń bá lọ yìí àti ọdún tí ń bọ̀ mm. ọdún méjì ẹni tó jẹ́ pé nínú àná ọlọ́run tó jọ. no ọdún tí ó tọ́ lọ ọdún tí ó tẹ̀yìn ti gbà gbọ́nà rẹ̀ ní sùràfà àdìgbà 1443 1442 1442 làgbà láti àbí mm. yọ pẹ̀sẹ̀ rẹ̀.

oni 227 babu fadlu yawm al-arafa babu babu fadlu sawm yawm al-arafa wa ashura wa tasu'a babu walatin da fa wa ju arafa atjoke wa muharram atjoke sa wa abi katada radiyallahu anhu wa anta tuta wa nabi wa anta man 250 an abi katada radiyallahu anhu كان سئل رسول الله سئل رسول الله صلى عن يوم يوم العرف عن صوم يوم العرفة وبيقول واحد بيزان كوين با ويوجو عرفة كان يكفر سنة مادية يوقع سيلات يري مادية والباقية أتتكو نودي هنا يوقع ودي سمو دي تقوان آه máàdìyà wọlbà láti ẹni máàdìyà wọlbà kìyà ìtókù ọmọ ọdún tó gbà rẹ̀ náà yọ pàṣẹ rẹ̀ èyí tó ń gbà tó fi ń ṣe ó ní kàwé àti ọ̀dà fún tó láti yìí tí láti àti wọn ti bá parí àti tó kù lórí ẹ̀ láti àtọ́gbà wọn ti bá pa sí ìyẹn rẹ̀ wọn tó pa ilé rẹ̀ àwọn ìlú ìtọ́kù gbogbo àmọ́ parí sí àìmọye àìmọye àwọn àsìkò tí ó gbé kọ̀ọ̀rọ̀ gbà rárá àsìkò tí ó gbà lára àìmọye lẹ́yìn náà bí ọjà káyọ̀ sẹ́yìn láàdá tí ó gbà ó ju gbogbo iṣẹ́ tó ṣe lọ irú àjẹ́nà ní ìsẹ̀ ọlọ́ọ̀bá sàánú àti wọn àjẹ́nà khalidina fiya abada lọ́lọ́pẹ̀ khalidina fiya rọ̀ pé bí wọ́n bẹ̀rẹ̀ gbèrè ó tó wá ní abada láíláí أوينا مثلا إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر قد تقول أبدا هذا يقول يقول بجانا ما يجي يكري هو بس نعم يبقى بين جولة ولو تسمي أمانا في الجنة فيه خالدين فيها أبدا تعمل بيري بيري أودي نعم عن ابن عباس رضي الله عنهما أبي أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء وأمر بصيامه متفق عليه أمر سيدنا ابن عباس رضي الله عنه أن يدعو جوك محرم وليس يفعصفه من لكم باب جنة متفق عليه وأن أبي قتادة رضي الله عنه أن رسول سئل عن صوم عن صيام يوم عاشوراء ومن لم يقول آوي أجو عرفة أجو كوا ذو الهجة كلا من قال سنه السنة الماضية يوقف سيلاتي رواه مسلم عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن بقيت إلى القابل طلب أصمي دي أمين دي الناس لأصمنا تعصع ما أقبل جكسا rawa muslim imam muslim gbadi siwa ka duba ya bi èyí tẹ́ka hmm. tó títí dìmísà kàrí sí fọlọ́ba jẹ́mi sí ìlú àforíjì wọn lọ́ba sànú wà láyé tàbí kẹyàmà Thank you. Síkàmà kàrọ̀ lẹ́mí ìnà ọlọ́run. Ṣé àbẹ̀rẹ̀ ìbílẹ̀ ìkàmà kàrọ̀? Ṣé ṣe ìrẹ̀mẹ́ta rẹ̀ sọ 228. Báàbù ìṣẹ́ báàbù sọ́mù sítàtà ayyámi ni ṣàwàrì. báàgbé السنة ní kágbàwẹ̀ ọjọ́ mẹ́fà 1254 عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان اتبقى رمضان ثم أتباع ستة من شوال تبقى جمسة في نوء شوال كان كصيام دهر لأن تبقى ودقى دلني متفق عليه رواه مسلم نعم ومسلم بالجوان نعم ní àsìkò yìí àwọn èèyàn ṣe mọ̀ discourage ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn gbàwẹ̀ wípé kí ló fà fẹ́fà ní ọmọ bí ìwọ̀n challenge àwọn ìpínlẹ̀ tó ti gba títàṣàwà àwọn yàrá ẹgbẹ́ ọdún ọ̀gá ọ̀gá ọ̀gá ìmúdélì ta ti gba ọdún ọjọ́ kẹta ní fáìlì ó sì parí ó sì àwọn omi tó ti parí ẹ̀gbẹ́ níta kí ló dé tó di di àdùkọ́lé wọ́n á ní ṣé ṣé ìbá gbà kò ní kí àná tù àbí. gbogbo àwọn iṣẹ́ rẹ̀ gan ní ẹ̀bá ṣe pàṣẹ kí ẹ máa lọ kí ẹ máa ìpapọ̀ mi tó bá àwọn iṣẹ́ rẹ̀ bá ṣe kí ẹ máa pamọ́ lọ́dọ̀ àjù òjì ìbá fẹ́ ṣe àmọ́ àwọn iṣẹ́ rí tó dájú náà kó sí láàrin wọ pẹ̀lú ọlọ́run ọba ló fi dájú lọ ó dí wà wallahu ta'ala alim àmọ́ tó ẹkún máa béèrè lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ jà ó dùgbà ah, nígbàwẹ̀ olùdáwàgbà àti ìdìbò jàníìsì tó pẹ̀lú inú àlàyé tí dókítà ti pín àwọn àmàdínà yìí gbà rẹ̀ kí ni àfẹ́sọ̀ gbà rẹ̀. ẹ ó lè sọ kó gbà dókítà kan sọ ìmọ̀ Malik lọ sọ ìmọ̀ Malik lọ sọ̀rọ̀ yìí olóògbé Madina ìmọ̀ Muslim ògbé Madina. àmọ́ àbúrò àyùbá ògbé Madina. ẹ sàbẹ̀ lòun ẹni tó pàdé sílẹ̀ kì í sàbẹ̀ sàbẹ̀ ìtàbẹ̀ ìlẹ̀. dáhà gbà pé ìmọ̀ mọ̀ mi ní òòrùn láǹfààní àti rí ó ní ọ̀rọ̀ dọ́pítà àwọn ìyẹ́gà máa sí gbọ́n bọ́tì ibi máa fẹ́ tó bá sọ̀rọ̀ kẹ́rin wo ìtọ́tọ́ka sí ti bẹ́ẹ̀ lórí ẹ̀bẹ́ ẹ̀kọ́ lórí tí yẹn bá sọ̀rọ̀ ẹgbẹ́ kákà kìtìyàn rájà ló kákà ló pé ara ọ̀ tó pa ti nífẹ̀ẹ́ ṣẹ́ rí ohun ìtọ́sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ní a lè wo tó wù yẹn ẹ bá dọ́nu mọ́ àtà Malik ní tó tẹ́tọ̀ wù yẹn bó ṣe rí nìyẹn ó ní imam malik ó ní kí ẹ máa gbà ẹ ṣíta ṣàwà bídà ní pápá jùlọ tí ó ń sọtẹ wí bá tẹlẹ tó imam malik wá sí mo ń bèèrè lọ́wọ́ àwọn àfọwọ́ imam malik tábì tábì ó ní mo bèèrè lọ́wọ́ àfọwọ́ àwọn tábì àwọn tábì yìí àwọn àfọwọ́ ní àwọn fa àwọn ìgbà náà ó ju àwọn sábì ìgbà ó ti wá nu mọ́ àtà malik nítorí náà káwọn aláàdé pé wọ́n ní iṣẹ́ ẹ̀rẹ́dá sí ọ̀dá àgbàkẹ̀dọ̀ ẹni pé printing àwọn àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ ń gbà kan tí ó sì printing kọjá tó àwọn àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ ń gbà ti printed tẹ́tẹ́ interpreter type kò dá tó tí kọ̀mpútà tún bẹ́ẹ̀ ní kàwọn àfáàyàn fún àmá ọ̀rọ̀ tó dé gbẹ̀yìn kò gbọ́gbọ́rọ̀ supersede ọ̀rọ̀ àkọ́kọ́ lọ alákọ̀ọ́ ma máàlìkì ìgboro mọ̀dínà ló gbọ́ àfáàdà alẹ́ àni kìí pò kí ìnira gbọ́ yàtọ̀ pé ọmọ ọmọkọ̀pá alákọ̀ọ́kọ́ kìí gbá àwẹ̀ yẹn lọ́fà ó dà fóun ní àwẹ̀ yìí àwọn ìgbà àwọn àfá àwọn náà ti gbà oríire ṣùgbọ́n tí malik wí nìyẹn amára ara wọ ọ̀rọ̀ tí dọ́kítọ̀ wí o ìwọ malik mọ́lẹ̀ onímọ̀ orí mu àtà ọwà mi orí mu àtà tó orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ tó bá yíba orí bẹ́ẹ̀ mo rántí ọ̀rọ̀ kan mo tún pàdé nù. bóyá wọ́n ti ń ta àwọn èèyàn o tí ẹ kò sí bóyá ń bẹ̀. owó sí ọ̀gá tó ń bọ̀. ọwọ́ àti ọ̀gá tó ń bọ̀ ó ní wọ́n gbà ó ní wọ́n kárú máa kakọ́ tó máa ń gbà kótó tó ń bídà àríṣe ó yíwa náà nìyẹn ó di yé bó ṣe rí nìyẹn ń bò ní jẹ ọmọ yìí kò kàn wá gba ìsìlámù nígbà yìí mi ò rántí ẹ tó wà lè rántí rẹ láà ọmọ yẹn agbésọ ni mo gbà wẹ̀ àwọn ẹ̀rọ afọ mi wá pé máa gbà wẹ̀ jọ fúráyè mọ́ please àmì ẹ̀ leave me alone that's the way I want it ọmọ onífẹ́ rẹ̀ it's not the way you want it it's the way our Rasul said we should do it nígbà mo ń ka mo àmọ́ àtà máa lè kọ́ bí ọ̀rọ̀ àwẹ̀ wọ́n gbọ́ pé àníbi ní kí n máa gbà lójó Friday kí n máa gbà àwẹ̀ yóò mú jùmọ̀ ó yẹ yóò jọta kọ ọ̀pọ̀lọpọ̀ àbí ìsọ̀pọ̀ àgbọ̀dọ̀ máa gbà àwẹ̀ lójó jùmọ̀ so àkọọ́lẹ̀ tó ń kálukú bá rí náà ní ó di yàfà bó ṣe rí nìyẹn. ṣé àwọn àtúntò ní àwọn àwọn ìròyìn ní àdìsí yìí ni àdìsọ́ wọ́n lè rí sẹ́pà ọmọ fi ṣẹ̀ṣẹ̀ oye wọ́n lè rí wọ́n kàkó pé kẹsì nǹkan tó lágbà pé torí àwọn àbí wọ́n rò pé pé àtẹ́bìgàn ọgbà ó sì pa àtẹ́bìgàn ọgbà torí àbí dáná ti pa ààrẹ pé àrẹ́bí mọ́tò gbá Ramadan tán o wọ́n gba títà ṣàwọn àbórí mú ó sì yẹ wọ́n tó pàdé ìgbẹ̀ ọgbá ládáwà ń bẹ̀rẹ̀ tọ́ àmọ́ lójú ìgbẹ̀ ọgbá ó sì mú nítawọn ìgbà wo táwọn ti fi wọ́n pẹ̀tẹ̀ rẹ̀ sẹ́dọ̀ ló wà lókè rà láyé wọ́n fi fún wa ní sẹ́yìn báwo ló bàjẹ́ níbi tí wọ́n ti ta ọ̀nà tí ọ̀wá sọ dáàbò pé àmọ́ nàìjíríà ni. rárá o ìyẹn máa wo lẹ́bù làwọn èèyàn àfẹ́dínà àlì ó ní ẹ máa wo lẹ́bù làwọn èèyàn ẹ máa fi bá wọn sọ̀rọ̀ ẹ máa yẹ kí wọ́n kọ́ ọ́n àti ṣíṣẹ́ nírọ́ ó di eyín. so afa ẹ ó wá wọn lẹ́gbọ̀n àwọn èèyàn pé àwọn eléyìí ìbàjẹ́ sì wà lára wọn tẹ́bá ní wọ́n pẹ̀sẹ̀ wọn pẹ̀lú àwẹ̀ ma ó lè máa dẹ́sẹ̀ mọ́mọ́ nìkan nínú pé àmì ẹni bá gba Ramadan tẹ tí mo gbajú mẹ́fà Shawwal ọ̀pá lọ́dún yẹn o rẹ̀ kama dáàmà ọdún kan ni ó sì ní mo Ramadan mẹ́wàá mo gbà títẹ̀ ṣàwá oṣù méjì oṣù wo mo ní wọ́n ń gbà wọ̀nà ó di yẹn ó fara tẹ yóò nù tí àfa yẹn bá ní kó má sọ tí àfa yẹn bá tí ò bá sọ wọn yẹn ó tẹ̀lé ọ̀rọ̀ àlẹ́bí ìṣẹ̀lẹ̀ sọ́sẹ̀lẹ̀ àlẹ́bí bí sẹ́dínà máa gùn jábẹ̀ أتدروا عقل الله على العباد وعقل العباد على الله يوم ما يتولون يوم يمينا أتي يتومين يردوا لهم ومن الله ورسوله أعلم الله أعطيني أقل الله على العباد أتولون يوم يمينا أن يعبدوه ولا يشركوا به شيئا ولن يكون ما جسي فلوبا كما سبق الله وعقل عبادة على الله التوصل به رب أن لا يعظم من لم يشرك بشيئا كما في عجب جبته سيدنا بعض قال أفلا أبشر الناس سيدنا سوى نير الدنيا نير لا لا لا لا لا اتقى ووفق بعد كده طبعا سيبه بعدين دوا لما لما شيء ó di ṣubú di rí ni àwọn ẹ̀kọ́ mi ń bẹ tí èèyàn máa bá pàdé tí èèyàn gbọ́dọ̀ máa ti wá àdí ẹ̀ obìnrin òun làwọn ṣéwùṣéwù mi máa rí ni ó máa fi hu àwọn ìwà míì tí ọba mú obìnrin wọ́n gbọ́ ọ̀rọ̀ àlẹ́bì ni ọ̀rọ̀ àlẹ́bì tẹ̀lé àwọn tẹ̀lé àwọn gbàgbọ́ obìnrin tó bẹ́ẹ̀ ni àlẹ́bì sílá bí nǹkan tó pé bọ́á bónọ́ọ̀sì náà lálẹ́ lápẹ́ àti àlẹ́bì sílá bí sọ owó ó sọ fún ọba àánú ọlọ́run tó pàápàá jùlọ tí ẹ bá fi lè dúró pẹ̀lú tàwíìdì tó ọ̀ṣọ́ pẹ̀lú ọlọ́ọ̀bà hadith kan ka o de wa tira la ilaha illa on bitaka akai ba bi bitaka ara ko zo pé ó wu ẹsẹ̀ ẹsẹ̀ jẹ́ to báyìí ó ti te kasama o de àwọn na ru ah ilé ti àgbákò ilé ti eh ko ṣe mú id card mú wọ́n á gbé àwọn ẹ̀sẹ̀ rẹ̀ sórí káfù kaba wọ́n gbé káàdì yẹn sórí gbà ọkẹ́ tẹ̀wọ̀ ọkẹ́ dábò gbọ́ ẹ̀sẹ̀ ìdànù ni máa rí ibi tí a kà máa rí ibi tí a irú káàdì wọn lè náà ní wọn kọ́ńtù la ilaha illallah muhammadu rasulullah bí la ilallah ó di wa la ilallah mọ́kàtí bọ́ báwọn sí kí yẹn kàbí la ilallah arab muqtadiha wa shurutuha ẹ̀yẹ́ bá lò ó pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ àtàwọn mọ́jẹ̀mí tó súnmọ́ ó di wà àmọ́jẹ̀mí ló ọkọ̀ láìlẹ̀ ńlá mọ́jẹ̀mí ló ọkọ̀ láìlẹ̀ ńlá afá motif méjì méjì gbogbo afá abdulkoyom mélòó ni mọ́jẹ̀mí láìlẹ̀ ńlá ṣurutu la ilaha illallah ẹ́ seven one seven táwọn ìdáwà kábílù méje ní ẹgbẹ́ mẹ́jọ fáìn méje àrọ̀ mẹ́jọ làkà mẹ́jọ làkà ẹjá káwò aláwọ̀kọ́ alìlmù alìmùnáfíìlì jáì kí yẹn mọ́ nípa láìlẹ̀ rẹ̀ tó ti àìmọ̀ dànù ẹlẹ́ẹ̀kejì alìkìláṣù alìmùnáfíìlì ṣirk kí yẹn ti pẹ̀lú ọkàtọ́ máa tó ti ẹbọ síse dànù ẹlẹ́ẹ̀kẹta aliyakin almunafi lechak kọ́dá yẹn lójú kó mọ́ sí méjì mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin asẹ́dẹ̀kó almunafi lelkazin kí yẹn wí pẹ̀lú dodo kí mọ́ sí rọ́mẹ́ ẹlẹ́ẹ̀karùn alkubul almunafi letark letark kí yẹn gbà wọlé kí mọ́ sí kan bẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ المحبة المنافية للبغض كيف نفعله أوديوها ألا كيدي أنني التسليم المنافي للرج كيف يقول سلام كيف من يسع ألا كيدي الكفر بما يوبد من دون الله كيف يا رأي بفكر بجنان تلي أول مجعلي أودي مجد تتعلمني أولو متأفر أيوة أولو بيك عكس نسر وني أوان وانزل واني النتقو kí ẹ̀ wù jáde ilá ilá ìlọ̀lọ̀ ó di wà náà mú ṣéwù ṣéwù kọ́sìp bẹ̀bẹ̀rẹ̀ àríkà àríkà pọ̀gbà àríkà pọ̀gbà kò sí ìjọba ti gbé pàápàá gbígbà àṣípọ̀lù nǹkan lọ sọ oní àwọn tí wọ́n sọ pé kò ní kí ẹ̀mù àwọn olùpàdé bí ọgbà alẹ́bí dára bí ìbá ní ìsẹ̀pọ̀pọ̀ sọ bí ọ̀rọ̀ alákàáyìsí alákàáyìsí pé mọ́ ní sọmọ Ramadan fún àgbà sọmọ Shawwal ọgbà aṣúra tá a sọ tọ́lọ̀ máa ní kẹ́ ní jẹ̀mí láyé kò jẹ̀mí yẹn láyé tó bí mẹ́fún àìjẹ̀mí yẹn ní dígí ní ìgbọ́gbà a máa ṣàwà lọ́gbà láyé àbí ọgbà láyé àìmọ́ ìṣàwà tó gbà láyé ó di eyín níbi ìyàtọ̀ fún táṣọ́ wà ní táṣọ́ ní lá in ilẹ̀ ọ̀kọ́ àbílá tí bá gbáwẹ̀ tí bá tọ́ kò dé bá ráyè ó ní ọ́sọ́ bá rẹ̀ nù Muharram lọ́dún yìí ó dẹ̀ kúnnú oṣù Rabiul Awwal ó dí wa náà oríṣi àṣàbí tó bá kó bá wọ̀ wọ́n ní oríṣi àṣàbí tó bá ń kọ́ tí wọ́n ti wá ń gbóyè ọbẹ̀ sàbúkọ̀ ọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ sísàbí tó gbàǹkọ́ tẹ́ ìbá mú gbogbo àkùsí àbí tó takù fáìn wọn àkùsí àbí tó gbàǹkọ́ náà ìjọba dúró sí ìlú àwọn òwúrọ̀ ọgbọ̀gbọ̀ dúró sí ọwọ́ wẹ̀ ọmọ àgbà ọwọ́ wẹ̀ mọ́ ó ti yé ọ ó ti yé ọ ìwọ́n tó ń gbà sí bí àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ń dàbá rìnrìn àjò a máa rí nínú wa tí ma gbáwẹ̀ àti ma rí wa tí gbáwẹ̀ àtọ́gbẹ́gbẹ́ lẹ́sẹ̀ bẹ̀rù àtọ́wọ̀n ti sẹ́fàrà bí kí ti ṣe rí ní wọ́n á ní inú àwọn sàbẹ̀ àti táwọn gbáwẹ̀ àwọn tó ń gbáwẹ̀ ohun ní blame àwọn tó wọ́n gbàwẹ̀ tó ju ọ̀lẹ́ ni wọ́n àwọn tó ti gbàwẹ̀ ohun ní blame àwọn tó ń gbàwẹ̀ pé bó ṣe rí nù ọlọ́run sí àfọ́fọ́ yóò náà náà kílàgbé ṣe ń gẹ̀gẹ́ ń bẹ̀rẹ̀ àbí kílàgbé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́ta gbára bẹ́ẹ̀ ìgbà lójọ friday ọdún mọ́ta ó dé mọ́ta dẹ̀ síwájú muslim àti bukari muwatta ni tíra àkọ́kọ́ pé a kò sọ tíra musannaf tó ti tíra báyìí muwatta ni ní àdìs ní tíra dé Qur'an ọ̀tọ̀ àmọ́ pé ní ọ̀rọ̀ tíra pé à ń kọ tíra kalẹ̀ muwatta ni ó di wa bó ṣe rí nìyẹn